kí bá ń ṣe sí gidi rẹ̀. ìdíkìá wa sílé ó lè fa kẹ́ẹ̀dé wa kó lọ sí na àti bọ́sípò tòrúrọ̀ nìyẹn látara lélẹ̀ a lè kówó sí báńkì tàbá kówó sí báńkì ìdáhùn àbá fi sí sáńpè ní fáyídà àbọ̀ ń pè ní orí dúdú ogún nǹkan tí wọ́n pè é iná wa kó síbẹ̀ òun náà ni kí kí àwa kí kí a gbà tá fi bí one million síbẹ̀ wọ́n wá sẹ́ẹ̀lì wa wọ́n á ti wá pé transaction notification pé owó wa o ó ti dẹ̀gbà sókè o ó ní five hundred thousand lórí ó ní bí ten thousand lórí ntáwọn oṣù nìkú ó lè má rọ̀ wá bẹ́ẹ̀ àti gbowó yẹn káwọn wá ten thousand míì lápò ara wa ká ná síta láì ní gbalada lọ́dọ̀ ọlọ́run balẹ̀ lórí láti mọ́ nà sí àwọn tó jẹ́ ọ̀ràn èèyàn lé wa lórí àwọn tó ṣe wa so tọ́ba ti lè ṣe báyìí a ti yọ nínú a ti yọ rìbá wọn kúrò nìyẹn gbogbo olúwa ti bá owó ti wà ní so lábẹ́ yẹn nísìnyí so lábẹ́ yẹn àlẹ́dọ̀ àti yàwó ní báńkì ti yé àlẹ́dọ̀ àti yàwó tó gbé ìyàwó ní báńkì yẹn lọ kó rẹ̀ sínú ni a lè lò ó tàbá wà nínú ìdòwúrọ̀ tàbá wà nínú ìlera tàbí tí ó bá ti nínú ìlera a lè lò àbẹ́lẹ̀ fún ọ̀sán pé a expect kó send owó sí wa ṣùgbọ́n kò sí bá ti lè lówó yẹn gbà through bank ni ìyẹn lè gbàṣẹ́ lọ́wọ́ company wọn ní bank náà fẹ́ sanwó sí sòwúrò yìí láti wà force láti open account nìyẹn sọ àwọn kan tó lè mú wa lẹ àkútó wa ti sí yẹn àlù òfin tó dé nípìnlẹ̀ ni pé àwọn bá wọn ṣe òun náà ni wọ́n gbógun sí òfin náà bá náà. ṣe kàṣẹ naam ìraṣẹ ní bank haram gbogbo tó bá ti ń tara báńkì jáde nínú àwọn àǹfààní haram lọ́dọ̀ ní commercial man lọ́dọ̀ ní báńkì àwùjọ ọ̀yọ́ ni kò sí mi láwùjọ wa yìí ṣeré àfihàn náà fẹ́ dálẹ̀ sí àdìrí àdìrí bó sì dé náà sì àwọn mùsùlùmí náà bá kó bá nítorí àgbọ́yé wo ti délé wù yẹn tó wà lè ra shares ní bank torí shares tí bank máa tà fún wa wọn wáyé látara ìgbà wọn àwọn tó bá jẹ́ nǹkan haram àìra shares látọ̀dọ̀ wọn bí wí wọn lè da shares kára bank wọn lè da shares kára èwo tó ní insurance ẹ̀hẹ́ tobacco tbc àìda ìgbà wọn wáyé jẹ́ nǹkan haram àìra shares lọ́dọ̀ àgbà. dákúndé àhá halal. báńkì ló ń bá dangote mójútó kìsìkò bẹ́ẹ̀ ni ẹ̀fẹ̀ra ẹ̀fẹ̀ra jáàmù lédè wà lọ́ra ní wà lọ́ra ní báńkì èdè ti bọ́ dangote ló ń bọ̀ olóńgbé kiri náà ẹ̀dọ́ ṣiṣẹ́ bẹ́ẹ̀ ẹ̀dọ́ ṣiṣẹ́ bá tó ń jẹ haram ìdòsùpàtàwá ní onísálárì gbọ́dọ̀ ẹ̀fún sálárì kó o tẹ ṣiṣẹ́ bẹ́ẹ̀ lásán wọ́n mọ fún ládàá ètò báyẹ̀ rì sùn àti obìnrin sixty nana bí sọ fún wa nínú bẹ́ẹ̀ ni ẹni ṣiṣẹ́ báńkì wọ́n mọ fún ládàá kò sí bó ṣe ń jẹ rìbá kò sí àwọn ọmọ kọfí ẹ̀ta láì dán fún náà haram sáláì dán fún haram torí pé sáláì yẹn kò sí wọ́n ti rí nísìnyí àwọn méjì ìgbà tàfáà yìí nísìnyí àní bank ìyẹn méjì lè ní bank tó bá ní gbólóhùn bank àyè méjì lè ní kí lóògbé bank káfó pamọ́ a àbí ká yáwó àbí ká hẹ́ẹ̀ tó kó sínú ní àfà ẹni wá ti ti tẹ́lẹ̀ lálẹ́ ẹ̀ẹ́ àyàwó ẹ̀ adẹ̀sí fún ní fifteen naira ẹni yẹn ó mọ̀ sí kò mọ̀ sí o táwọn afẹ́ ṣe nìyẹn náà káfíń mọ́ àni kọ́ńpì mọ́ àgbà báyìí ti ṣe gbàdá wá ṣe owó ẹ afọwọ́ o yẹn ṣòwò aṣáájú twenty five naira àfẹ́ ni ẹni tẹ́lẹ̀ àti orí kùrù fifty naira àbá àwọn náà gbàdúrà sí owó sálárìdà lélẹ̀ sokoto wà ní yóò dá sokoto máa fi lè yọ rìbá kúrò interest kuro ni western banking system kò lè ẹbí sí mọ́ tí wọ́n fi lè stop kó máa gba interest ní wema bank first bank gtv gbogbo wọn ó máa kú kílẹ̀ látó mọ́ ó máa kú gbogbo ọdúró òun nìyẹn náà ìyẹn ló wá jọ pé how possible kó sọ pé. àwọn mùsùlùmí a lè operate bank láì máa gba interest how possible how possible wọ́n yẹ pọ̀ lọ́wọ́ àkèrè yẹn kò possible kò possible kí ni wọ́n fẹ́ gbà kí ni wọ́n fẹ́ gbà islamic banking ó ju ọ̀rọ̀ ayánilówó àyè lọ tó lè ní àṣírí ẹ̀ làwọn Europe làwọn ti rí wọ́n ti bẹ̀rẹ̀ islamic banking ní Europe sí before nineteen seventies before seventies wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n ti lo islamic banking láwọn ìlú yẹn wọ́n lò ju America lọ́wọ́ pípẹ́ àti láti ẹ̀ lò méjì tọ́lá yìí pé àwọn náà lò àwọn tó wọ́n ní ní Europe wọ́n lò ó lé ní fifty tí wọ́n ń lo Islamic banking tó lè wọ́n lọ́wọ́ kì Christian ti jẹ́ ń bẹ̀ o ẹ àwọn àwọn ta àwọn òfẹ́ nira kó òfẹ́ nira ọ̀ṣẹ́ sí o pẹ̀lú òfẹ́ nira so better banking system tẹ́ bá fi lè yọ interest kúrò níbẹ̀ kò lè gbérí mọ́ kò lè gbérí mọ́ owó táwa kó síbẹ̀ òun ni wọ́n gbájọ ni wọ́n yẹ nìkan tàbá ní ẹ̀wà o owó mi ẹ̀ má yá yẹn o ilé náà ẹ̀ má yá yẹn ẹ̀ má yá yẹn ẹ̀ má yá yẹn o ẹni bọ̀dọ̀ ló má yá lọ́wọ́ wọn mú kò wá kí náà wọn àfọwọ́ ẹ̀ ṣe wọ́n mọ̀ owó náà ẹ̀ báńkì yóò lọlé fún islamic banking báńkì kan nìyẹn báńkì kan náà pè ní wàdáì hakdul wàdáì wà deposit savings ó wà wọ́n tún ní ìmí gbogbo àwọn shares kankan mọ̀rọ́bà hà ó pọ̀ jáde rẹ́rẹ́ pé báńkì kò sí ni yóò máa rí lọ ni ǹdẹ microfinance táwọn dálẹ̀ ẹ̀ dì ọmọ Bangladesh olóni ló gbé kalẹ̀ ó mú nínú àǹfààní ẹ̀sìn ó fi wèrè díẹ̀ kù olóńgbò ní microfinance microfinance tó tó darí náà ẹjọ́ ìdìmọ̀ràn láìpẹ́ jẹ́ ká mọ àwọn particular case wọ́n lè ra wọ́n lè gbowó. ó yẹ léde bọ̀bá wọn yìí ṣe tiwọn ni kí ẹ lè dọ́kọ́ òun gba àǹfààní kan lọ́dọ̀ wọn wọn ní kẹ́ni kó deposit ẹ máa wo thirty thousand ntọ́fẹ́rẹ́ àtọ́fẹ́rẹ́ hundred thousand ní ten to twenty sílẹ̀ lẹ́yìn náà kó àwọn ọmọ wa rà fún tó bá rà fún àjùmọ̀ àsanwó yẹ àsanwó yẹ wẹ́ẹ̀sì wa pé hundred hundred n'i twenty fi n'i àwọn ní ìgbà ìgbà aṣíwájú ìgbà iwájú michael finance ìgbà ìgbà kiri ìgbà ẹ̀yìn káró di máa sọ káró sọ wọn di islam sọ yẹ ó wọ jìdí báàbù ni kìdí káró sọ káró sọ wọn di ó wọ jìdí báàbù sam nam. bẹ́ẹ̀ni. so ìgbọ́lẹ̀ fi ọkọ pé àwọn tí láti lò pé federal government ló gbogbo àwọn conventional bank yẹn so kí ni irú iṣu yẹn báwọn yẹn ti lè yẹ. ó jàrá mu ni sàmùsùn jàrá mu ni wọ́n yé jiyàn lórí yẹn sàmùsùn jàrá mu ni omi ìgbé fẹ́rẹ́ gọ́ọ̀mẹ̀ntì fẹ́rẹ́ gọ́ọ̀mẹ̀ntì fún ọ̀lọ́gbọ̀n fún ọ̀gbọ̀n yẹn kìíní iṣẹ́ kí ló ń bá fẹ́rẹ́ gọ́ọ̀mẹ̀ntì ṣe. iṣẹ́ àárọ̀ ló bá wọn ṣe. ó ti owó tó ń sọ fún oṣù báńkì àgbègbè oṣù báńkì ni mo sọ. ok. ẹ ẹ àbá àwọn ìjáde o. <laughs> ẹ̀yà ẹ lọ pààyàn tó bá dé máa fẹ́ ní one million iṣẹ́ kí ni yẹn owó kí ni. owó náà owó ò ní pírọ́blẹ́mù nínú owó báńkì owó báńkì yàtọ̀ owó ò ní pírọ́blẹ́mù owó báńkì ò ní pírọ́blẹ́mù nísìnyí wọ́n fẹ́ nìkan ní interest five thousand ọba kólẹ̀ báyìí five thousand five thousand márùn kò ní pírọ́blẹ́mù owó òṣèwọ́ àwa náà ṣẹ́ o aláàdínlówó o ṣùgbọ́n nǹkan kan ti kó bówó yẹn ètò kó bówó yẹn ló sọ owó yẹn dè wò tó ti yé insurance the same thing na insurance haram gbogbo insurance pàtàkì àtàkùn ṣe ní àwùjọ wa haram ni ìdí tí wọ́n ní kí olùṣọ́ àgùntàn ẹjọ́ bàbá aṣọ mi wa tí ó ṣe property wa takaful islam ló ní àtakaful al-ijtima'i náà èèyàn ní ah, èèyàn nílé àbó ní mọ́tò accident wa ṣẹlẹ̀ sílé àgbélé sí mọ́tò àwọn èèyàn láwùjọ a lè gbárajọ ká àṣìṣe ẹ̀ ìtàn nìyẹn ẹlẹ́ẹ̀kejì wa ni pé ẹni yìí ó kọ́lé ó wá ní tàwọn abóhùn mójútó àwọn bá mójútó òun náà ń sanwó àwọn bá mójútó ó sanwó àbí ó kọ̀ ń sanwó báwọn ṣe máa ń ṣe ti tiwọn yìí wọ́n á ní kí ẹ̀ máa sanwó kí ẹ̀ máa sanwó àmà sanwó bí a máa ń gbé ọmọ sanwó premium tó bá wá sanwó yẹn tí mọ́tò yẹn bá wá lẹ́gídẹ́ntì tó bá lásídẹ́ntì tó bá ní ásídẹ́ntì wọn ní àdéhùn ní kwara wọn tó ní fúnni o wọn ní ìràpò wọn á dààmú ẹ dààmú ẹ dààmú ẹ wọn á béèrè wọn ó béèrè ojú tambó lọ́wọ́ ẹ tó yìí rí tó wọn gbára fún. náà ṣùgbọ́n tẹ́lẹ̀ ìbálá gbé nǹkan owó kí ni yẹn san ẹ̀ tó bá yẹ kó bá lè máa ṣe pé every year tẹ́lẹ̀ ìbá lásìdẹ́ǹtì náà kò ṣe wọ́n máa dówó tó bá san wọ́n máa dá padà fún láì yẹ kó wọ́n profit wọ́n fi make business wọ́n yìí fi invest owó tẹ́yẹ̀ bá ń sẹ́yìn àwọn lọ sí invest nígbò míì wọ́n á fi invest lórí wọ́n á fi rówó lórí ẹ̀ interest bẹ̀ wọ́n gba àwọn aṣọ gba àǹfààní síbẹ̀ owó yẹn wá dúró síbẹ̀síbẹ̀ ọ̀tún lóde ìṣòwò ẹ̀fẹ́ nìyẹn ǹjẹ́ so ọ̀nà haram òun ni insurance tó wà ń Islam ò mọ kò mọ yẹn rí ọlọ́run Allah subhanahu wa ta'ala òun lá olóńdàbò náà. ìbéèrè lẹ́ẹ̀kejì pé ká jókòó gbàṣẹ́jọ́ kò sílẹ̀ lè ká rọ̀ ní ọwọ́ sí i ǹjẹ́ ìlú wà tó takò nínú súnà bẹ́ẹ̀ ni ẹ̀lú wà tó takò àwọn tó sì lára abẹ́ lọ́sọ̀rọ̀ ni ká mọ̀ mọ̀ jókòó ní jókòó àwọn ẹni tó náà bá bínú sí àwọn tàbí láwọn tani ní ọlọ́run yẹ̀wòdì àwọn yẹ̀wòdì wọn bá jókòó wọn jókòó fún àrùkò fún ẹ̀ fún àrùkò ẹ̀ lọ́jọ́ so àwọn tó bá wá pín ilé ìdílé eléyìí ló sọ fún wa ebi ṣùgbọ́n ká lo méjèèjì àbá lọ́wọ́ tún nìkan ààrẹ ló gbà pọ̀ náà nọ́mbà tù àbáyé kan nọ́mbà tù ní. ó kà á rò náà.

ẹ̀dójú nìyẹn àwọn mẹ́gbà yìí pé irun yẹ gbọ́ngàn kò bàjẹ́ ṣùgbọ́n ládàrú lójú àwọn mẹ́gbà yìí pé irun yẹ gángan ló bàjẹ́ kì í ṣọ̀rọ̀ ládàlélẹ̀ ti kí ló fà ọ́nà àdéhùn tàbí láì fún ọ̀gá náà ní kámọ́ wọn gbà láyé kí àwọn kankan kọ́ mọ́ gbà wá lórí ọkọjá tó pé àwọn kan wọ̀nyí á máa ba ìrún wa jẹ́ alhimar kẹ́tẹ́kẹ́tẹ́ alkalbu aswad adadudu àti alimara atulbari obìnrin wa ti balaga ọmọ ń ba so ìbàjẹ́ yẹn àwọn afáàmì tù sí pé ìṣe síhàtúl kàmáàlì ni ẹni pé èkó pé níláàdá ìṣègbó pàjẹ́ tán yẹ́yẹ́ ó lè gbé tó dé ètò kó gbé e báyìí kó rí o kó ní ètò ẹ̀rọ àìsà tó dé so pàtàkì tó ló tẹ̀lé tó tẹ̀wọ̀n olùgbé mi yẹn bàjẹ́ tó bá àdéhùn yẹn tó kílẹ̀ gbogbo ẹni máa amúsùlùmí wa ó wà gbọ́dọ̀ adájú mọ́ o àmọ́ wa náà.

ti mọ́ ọ́nà ìlú mo ti sọ fún ọ gbọ́ ìwọ́n tí ẹ̀rọ ẹ̀ máa kí n bá ẹ̀ máa fẹ́ jẹ máa kí n wò ṣé ó lẹ́gbà sí i. èròjà lè fi oúnjẹ. ṣé bá tó máa bá èròjà àti ìgbà tó. pé ó yóò pọ̀ dáadáa rẹ̀ tó bá a kùn tó pé àwa ló kùn tá à ń gbọ́ bùkátà yìí sí bàbá àwa là ń gbọ́ ẹni àwa ni àbúrò àwa là bẹ́ẹ̀ oúnjẹ ọ̀tọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ àrẹ̀ nítorí pé kò kínú káwọn fún lóúnjẹ àgbẹ̀ nílé a ah, máa ń lé mọ́ dúró rẹ̀ sí gán ní ìdí kókó ni pé káwọ́ bí ẹ̀kọ́ ṣe máa dá rẹ̀ ẹ̀kọ́ yẹn ò yé ni oúnjẹ jíjẹ nǹkan tá a bá ti dá wá sí yẹn fún wa fi mọ̀ náà pé ah fine lẹ́sẹ̀ nínú iye ilé ó ti mú ti wá ẹ̀ bá sọ kíní kan fọlọ́mọdé òdi bá sọ ògo di mùsùlùmí o lọ́wọ́ ni ah, àwọn tí mùsùlùmí wọ́n burú wípé ọmọ gbogbo ti Christ gan máa sọ ní pé ọ̀lóúnjẹ káwá sí dáadáa sí i rationalism àwa ṣẹlẹ̀ àkùnú yẹ then ẹ̀sìn islam kọ́ wa òfin ilẹ̀ yìí pé nínú ọ̀tá máa ń báyàn wí ní káfíńtì pa gbogbo ìdíyẹ islam kò sí ìwà ń bẹ ìdí wípé ayọ̀ kò sí lára islam. kò sẹ́bẹ̀ bẹ́ẹ̀ mi bọ̀. ṣé àìsí islam àìsí islam àbí ìpè àbí ní ìbájú ní bílíọ̀ pé ṣé o kìí gbé ṣé ọjọ́ méje àbí yájú kì í lé owó ní ìbájú lọ́wọ́ àti ìbájú ní ilé kúta ní ilé kan ṣàkó bèrè. lọ́bìnrin tó bèrè ìkápá ni ìkápá méjì ni ìkápá ìjẹ́dọ́kùnrin bí bẹ́ẹ̀ ṣe rí mi lọ́kùnrin ní òwe ẹlẹ́ẹ̀kejì òun ni ìtẹ́wọ́ obìnrin máa jẹ tó bá ti wà kí ẹ ló bẹ̀rẹ̀ tí ó bá wá sí ìjọkùnrin wà bẹ̀rẹ̀ kò sí ìkápá jíjẹ múmu àmúyàn lẹ́yìn tí yẹn lè fẹ̀yìntì bẹ́ẹ̀ àbá lé wọn ní mímu àbí yóò jẹ́ ìdí rárá ìyẹn sì bá sọ̀rọ̀ ó lè lóun gbọ́ bàbá rẹ̀ sì lóun yẹn ń da pẹ̀lú bí a ṣe jẹ́ tálíkà sílà ó kàn yẹ pé ó máa da ká fúnra wa ní ọ̀balẹ̀ gbígbé akọ́ra wa ní wàhálà lọ. Nam ṣé pẹ̀lú ṣé ó lẹ́tọ̀ọ́ pé àwọn ọ̀dọ́fẹ́fẹ́ ẹ̀dọ́ ìgbẹ́ ìgbẹ́ ọmọ yìí ó da láti fẹ́ yẹ ni á wo náà yìí nígbà wo sọ àwọn ẹ̀rọ pé àtàwọn ẹ̀rọ pé wọ́n ẹ̀rọ àwọn ẹ̀rọ pé wọ́n máa ṣí ara ìṣòro láì jẹ́. ara ìwú ń bẹ̀rẹ̀ sí i káwọn àti wò. inú àti owó kọ́ ojú àti ojú ẹ̀ ló máa tó wà ní bá fún ojú ni o máa ṣe ojú ẹ̀ níbi

tó bá gbódò ìdílé ìjọ tó jọ sóbi wá lé ẹ wọn fẹẹ bẹ̀rẹ̀ wọn ṣeré báyìí ṣí ẹ lélẹ àbí ṣimpanzi ló sọ nìyẹn o ṣí ẹ lélẹ àbí ṣimpanzi ẹ ṣimpanzi mọ̀lẹ́bí ọ̀bọ ni o ètò ìyá wò ìyá wò bí ẹni bí yẹn fẹfẹ arábìnrin ká wò ní tí ó pè wá sí ah kọ́nà àwọn ẹgbẹ́ báyìí kó ṣí kó bọ́ sọ́ọ̀sì ẹ̀ ká wò ó dà wọ́n wá délé dán àwọn sọ́ọ̀sì àwọn ẹgbẹ́ ah ìka rẹ̀ ìka ìka mẹ́ta ló ní ìka mẹ́ta ni bẹ́ẹ̀ kò tún lé kan náà ló ti fi ẹsẹ̀ gbá sí nígbà ah, ah. òní daba yìí so àwa là ń ra ọjọ́ ọjọ́ òkùnkùn ìsìlámù ní ká ra ọjọ́ òkùnkùn so àá wo ojú ẹ̀ dáadáa kò sí láì fún mi. so kọ́ṣì mi ṣe ọ̀rẹ́ o ìranu eh, ìranu. ṣé ẹni tí mo bá fi ìgbéyà dára ìgbéyà ìgbéyà ìgbéyà ìgbéyà ìgbéyà ìgbéyà ká máa wò ó ṣé ẹtí kò tí ì ṣe tọ́nà ṣé òun náà lè máa fi fà bí ìyẹn bá ti ṣe tọ́nà. ẹ ẹ òun ṣe ṣe lẹ́nu yẹn. náà tọ́ tọ́lá tó gbé ìkan náà àbúrò hmm, ó ti kọ́kọ́ lọ sí ẹgbẹ́ mi lọ pé àwọn ọmọ ìgbẹ́ pé mo mọ̀ bóyá ó wà bí ọ̀nà ó wà sí ilé ìwọ̀n mi lórí lábẹ́ mo mọ ẹ̀sìn bí ẹ̀ lọ ṣáàjẹ́ bọ̀ nínú kí ni dókítà olóde ẹ mo ní mo ní dókítà kí mi gbà láyà tó yẹ pé ó ṣe jókòó ó pa ọ̀rọ̀ yẹn pààrọ̀ yẹn nìyí. torí ìgbà tí lọ́wọ́ bọ́ọ̀ wò ló wà àwọn òbí wà láìka rí tó lọ sí ìbéèrè wa tó ó tún bọ́ wípé mo ní bí méjì wà láìka ṣá. ilé ìgbà yẹn kà. àìsà mi tó ṣe tó ṣe àti wà tó lè kábàá yẹn pẹ̀lú jẹ́ kó yẹ pé online photoshop bọ̀wọ̀ tẹ́ mọ̀ òun kí pé mo ò wú lójú photoshop òun pé má wọ̀ yóò ìgbà tó bẹ̀rẹ̀ sí ìlú. àtọ̀ sí yẹn ṣé òun gbà fún mọ̀lẹ́kà ni. òun gbà fún mọ̀lẹ́kà ni. ṣé òun sí mọ̀lẹ́kà ni tẹ́lẹ̀ rẹ̀. ṣé tá a bá ìdí ìrírí àlè níbi ìgbà bẹ́ẹ̀ pé tí wàá rẹ́ nìkan tí wàá ní owó bàbá tó bí bàbá mi màá di yàn tó gbé mi ìdẹ́mọ̀ ẹ̀ńtí kò lè sọ pé òun lòun rí tó mọ̀lẹ́kà kò lè ní yí bẹ́ẹ̀ ló wọ́n yà yẹ ẹ́ sí ẹ. oye nta nípa ènìyàn jẹ́ nígbà tí ìgbà tó bọ́ ó ti níyẹ mọ̀lẹ́kà níyẹ lóòótọ́ ṣé yẹ mọ̀lẹ́kà ṣé bí yẹ yẹ yẹ ni àbí yẹ àbí àbí mọ̀lẹ́kà á lè mọ̀lẹ́kà. ọ̀yà mo ṣe anyway. nípa ọdún wájú àwọn àti ọmọ tó bá ti wà lọ́wọ́ nínú ẹgbẹ́ àwọn ọ̀rọ̀ wà nínú hadith táàdì sọ pé àwọn tí wọ́n máa tò lẹ́yìn òun wá jẹ́ àwọn tí wọ́n ti bàlágà àtàwọn onímọ̀ wọ́n máa tò síwájú òun wà nínú hadith bẹ́ẹ̀. na ṣùgbọ́n ìwọ̀ntúnwọ̀nsí ni nísìnyí sáfù nígbà yẹn sì àti ìsìn gbọ́dọ̀ di eighteen àrí àwọn àgbàlagbà tó ti bàlágà rẹ̀ ráwọn àfa tí ó filẹ̀ tó fi kú àwọn tó kéde àwọn ìwọ́pọ̀ síbẹ̀ nti tó bá rántí pé àwọn àgbàlagbà wọn ń dé tó máa fi wọ́n lẹ̀ ìsìláìsì nti èsì kí pé dandan pé ká fi wọn sẹ́yìn yányá ọmọ kékeré mi ju bàlágà láàká ìdí ń bẹ àtẹ̀sìn tó gbọ́ yé ó ju àgbàlagbà mi tó bàlágà lọ àgbàlagbà mi àyẹ̀wò tí wọ́n náà kò ní tábà wọ́n yóò tábà náà yóò máa tábà lẹ́la yóò mọ̀ fẹ́ ẹ́ àdàlọ́ wọn kí dẹ́ yóò mú bẹ́ẹ̀ náà gbèsè so nítorí bí n wo bẹ́ẹ̀ ni pé sallallahu alaihi wasallam nítorí wọ́n sábà pọ̀ ju fọmọ kéékèèké wọ́n ní eré làákàyè wọn èsì níbi tí wọ́n máa ń ṣe sí so àdáni sọ̀rọ̀ yẹn lóòótọ́ ó sọ wà nínú hadith pé lẹ́yàlẹ́yà ní ulul ahlal minkum wan nuha wọ́n láwọn tí yóò mọ̀ tẹ̀ wà lẹ́yìn àwọn tí wọ́n ti bàlágà tàwọn tó dájú pé wọ́n nímọ̀ àwọn nímọ̀ ló jẹ́ pé àwọn sàbẹ̀ kan tó bá wà lẹ́yìn àdàbí sísan àwọn tó wọ́n hákùrá ní dáadáa ni tí wọ́n bá sí ń bẹ̀ wọ́n máa pẹ́ kótó ní mọ́tíláṣí wọ́n ti kírun lọ wọ́n á wá síwájú wọ́n á wá síwájú ẹni wọ́n máa bẹ̀rẹ̀ wọ́n lé bóra àwọn ẹgbẹ̀lẹ́gbẹ̀ ni wọ́n fà sẹ́yìn tábàtò sáfù wájú bá ṣe tó báyìí nísìnyí àwọn àtò lọ bóyá àwọn àtàwọn àtò yìí ààrẹ tó mọ̀ nípa àwọn ìdájọ́ nínú wa ẹnìkan wáyé ṣèdè ní ó ṣèdè ní rákẹ́ ẹlẹ́kẹ́rin lórí kó wá síwájú kó mẹ́nìkan sẹ́yìn kò sí láì fi níbẹ̀ ìdí èsì torí pé tí ọba fi lè ṣe tí inú bá fi lè bàjẹ́ inú gbogbo àtàwọn àlẹ́ nìkan á bàjẹ́ ṣùgbọ́n ó lè tún un ṣe ṣùgbọ́n tí ó ṣe yẹn yóò jẹ́ ọ̀dọ̀ àwọn táwọn náà lẹ́kọ̀ọ́ nípa ẹ̀ tàbí kan ṣe bẹ́ẹ̀ máa fi ṣe bẹ́ẹ̀ dán ẹni tó wá pàṣẹ yẹn inú dùn lórí ìrù náà lórí pé fún musa náà báyìí lọ bẹ́ẹ̀ ni ah, wá ló ń gba mọ́bìnú ayé mi ní ayẹyẹ dáná bíi ìfúwá sí nìyẹn tó irú ẹni yẹn ó láyè láti wà ní ó ní chance láti wà níwájú gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìmọ̀ọ́mù náà bí wọn mú bá sílé ẹnìkan rọ́pò ìmọ̀ọ́mù àwọn kọjọ rọ́pò mọ́ọ̀mù yẹn ẹni àwọn àdó ìdá kẹlẹ́ ìkẹrin mọ́ọ̀mù lè dé kí wọ́n wọ kúrò kó wọ́n sẹ́yìn tí mọ́ọ̀mù sì mọ́ nídìí lọ. báwo ni wọ́n mú sí ṣe ìrù ewu. lórí rákà lẹ́kẹ̀ẹ́ òkúti wa. ẹ mọ mọ báwọn kí ni olú máa nílò ọkùnrin láti rákà so tí wọ́n ti wá kí láti rákà yẹn táwọn ti gbé tí wọ́n ti gbé bọ́ọ̀tì rákà àwọn ajókòó mo máa kọ́ bìtì tiẹ̀ á lè sọ láǹfẹ̀ rẹ̀. wọ́n mú láti ní àmì iṣẹ́ fún mọ́. Ìmọ̀mù tó ń kírun gbogbo tó máa ń kírun fún wa nọ́mbà nọ́mbà àwọn tó mú nọ́mbà jẹ ẹni jọ ní díẹ̀ náà. gẹ́gẹ́ kí ni yẹn. ẹ gbọ́dọ̀ bí wọ́n ṣe. àwọn òṣèlú kí ló ń. àtọ àwọn yóò ah wọn ní ah dà. ẹjọ ah fún mi ah ọsẹ yìí ah kó wá ah mi bọ́dún ah bá wà ah máa ń ah wọn bí ah lè ní àbí láì jẹ pé yẹ láì ah láì jẹ ah láì jẹ àmì ṣírùkù nìyẹn àwọn afáàdà máa ń lò àwọn náà lórí kọ́nà kò forí sí àwọn lórí kúránì àwọn fi kí ah sọ́ọ̀tì yà ah àtọkùn gbé báyìí. ọmọ akanya sí ya sọ ẹkọ mọ yìí ni ìdá ìdá abẹ́kú yìí lọ́sọ̀tà akọ̀ yìí lọ́sọ̀tà ẹ̀ka olè bí ọ abẹ́ ń dọ̀pa owó yóò da ọ̀nà ẹ̀bọ́ ni nam ẹ̀dọ́ ẹ̀jẹ̀ nílẹ̀ yìí. ọkọ̀ ẹ̀kú wọ́n ní ẹ̀sùn máa fi oṣù mẹ́ta tó ní ọ̀wà wọ́n lọ máa lẹ́yìn fún tèèsì máa tó lọ èyí kó máa parí opó rẹ̀ kó tó lọ àná. Mm-hmm. ìyẹn ṣe kú ìyẹn ṣe kú opó. Uh, four months, four months ten days four months ten days nana ko edo fẹ́ ṣe yẹn fi ṣokú òní lọ hajj ni òní lọ hajj ni ó máa gbalada o ìdúrà ni yẹn ti ṣíwájú ìdúgbò lẹ́nu mọ̀tò fẹ́ẹ́ kò ní ṣe o ládàá níyàn wà ṣùgbọ́n kò ní gba ládàá ṣẹ́ àṣẹ ṣiṣẹ́ ni mi ò ní rárá ọlọ́wọ́ kò sí ìlú ṣùgbọ́n ẹ̀kọ́ tí dèjọ́ ọ̀pọ̀ ẹ̀ ó kó ní oṣù kú. bí ó ṣe dájọ́ islam dájọ́ ilẹ̀ yorùbá nù. àwọn owó tẹ́lẹ̀ pẹ́lú tó wá pẹ́lú pé àwọn àwọn ẹ̀tọ́ rẹ̀ àti bàbá rẹ̀ pé kí ni ó ṣe àrètí tó máa. náà ẹni á ṣe sùúrù pẹ̀lú wọn gan-an á lè mọ ṣàdúrà kọ́nà kí ó tọ̀ wọn sọ́nà bákan náà á lè mọ lè mọ́ wọn lẹ́kọ̀ọ́ kan pẹ̀lú pé àwọn ẹ̀tọ́ tó ń ṣe fún wọn yìí ẹ̀tọ́ tó ń lè ṣe fún wọn lójú ayé wọn nìyẹn lẹ́yìn ikú wọn kò sí ìbáṣepọ̀ wọn rárá tí wọ́n fi dá lẹ́kìá mọ́ so òun yìí kílò fún wọn òun ní ìṣàdúrà fún wọn òfin ọlọ́run bá ní ó sì kúránì fún wọn then ìwà dáadáa kẹ́ni ẹ̀kọ́ ní ìwà dáadáa torí pé àwọn àfáà ti ba nǹkan jẹ́ mùsùlùmí ti ba nǹkan jẹ́ ìwà tó bá wà lára ẹni yẹn òun ló máa entice àwọn náà pé ah ẹni ìdá kódà kó máa gbèsè tẹ́ni yẹn fún tó fẹ́ sẹ́ẹ̀lì fún wọn wọn àpẹẹrẹ yìí yàrá ìwé dangan ó lẹ́sìn dé. òkèrè tó fi kú ìyàwó ìyàwó kú àbí kiri yóò níyàwó ọba ńkọ. tanu kírun baba. kò kírun náà ló fi kú. yéé ṣe mùsùlùmí. àdébí ṣe mùsùlùmí àdúrà yẹn ti kéré ní gbọ́dọ̀ jogún ẹ kí ṣe musulumi wọn ní ìṣe mùsùlùmí ìtumọ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ àdúrà kéré náà hmm? ṣé ó kí èyí gbogbo ẹ lágbára mi tó ẹ kó bá bá kí ẹ eh, rárá kí ẹnì sọ́kà ẹni báyìí mo tẹ̀sẹ̀ ó kí ni orí yàtọ̀ wà lẹ́yìn ẹni báyìí pé òròjú àti máa kí déédéé ló ń ṣe ẹlẹ́yìn pé ìgbà míì bóyá jímọ̀jímọ̀ bóyá iléyá bóyá àwẹ̀ ẹlòmí wà bẹ́ẹ̀ ẹni báyìí tó ẹ gbọ́ bá ń kí kàtà kan sí báyìí sọ ẹ àwọn fáwọn ṣì gbẹgbẹ mùsùlùmí ṣì lè àmọ́ tọrọ àdúrà fún títí. àmọ́ ẹni tí wàá ní ṣe náà àti yíyáwó ẹgbẹ́ ṣíṣe náà ẹ̀yọ̀ ṣe ó lè lọ tọrọ ọmọ àní ó lè tọrọ ìyàwó lè tọrọ bá lọ bá lọ bá ìwé lè tọrọ lọ́wọ́ nígbà tí wọ́n lè máa àwọn ilé jáde láì fi yẹ. kò tí fẹ́ níyàwó ẹgbẹ́ ṣíṣe náà ìbéèrè yẹn takora wọn. ẹ ṣé kò ti bẹ níyàwó ni àbí kò ti bẹ nílé. kò ti bẹ níyàwó àti àbí kò ti ti ní bàbá àti níyàwó kò ti kò rẹ́ ṣìṣì náà. ẹ̀hẹ́. ní wọ́n lọ sí lọ tọ́wọ́ ìyàwó àti ọjà wọlé jáde. ìtọ́ ìyàwó yẹn náà kò <laughs> ó ti níyàwó nìyẹn ẹ kò sí kò sí béèrè mọ́ tí wọ́n lè tọrọ ẹ wọ́n ti lè fún ó ti níyàwó nìyẹn tí ó bá ti ṣetán láti níyàwó látara kò sówó kò sí kíní kan tọrọ ẹ kó mọ gbà wẹ̀ àwẹ̀ àwẹ̀ mọ́mọ́dù kó gbà mọ́ndé tọ́jú tí wàá tó kó gbà àwẹ̀ dáwúdà ẹ kó gbà lé ní kó filẹ̀ kó gbà lé ní kó filẹ̀ kó gbà lé ní kó filẹ̀ àwẹ̀ dáwúdà wò. àwọn ojú ọ̀rọ̀ náà àdéhìí ẹ̀ka ọ̀kan muslimin wà náà so níbi ìgbẹ́ hadith yẹn a ní pé ní àwọn practice kan bá ṣẹlẹ̀ láàrin àwọn abájẹ́ mùsùlùmí kalẹ̀ gbọ́rẹ̀ yìí nà àti báwo la ti fẹ́ mánéjì látara pé sábà wo àwọn ẹ̀kọ́ tó ti lọ láàrin wa dé àwọn èèyàn tó ti jẹ́ àwọn àtiwájú àwọn ẹ̀kọ́ tó ti bọ́ àwọn practice tó máa ń ṣẹlẹ̀ àti òun ṣe máa ń sábà wo àdìsí yẹn pẹ̀lú Hmm, àkọ́kọ́ náà tẹ́rí crisis kò máa ṣẹlẹ̀ láàrin àwọn àfa àtàfà ọmọ kí sọmọ kí mùsùlùmí sí mùsùlùmí ọkùnrin sókùnrin obìnrin sóbìnrin kò máa ṣẹlẹ̀ ìyẹn natural Ibn Hajar al-Asqalani ìmọ̀ àfa yẹn subhanallah wọn gbà fáfá ní Badr al-Aini àfa ó ṣiṣẹ́ lu buhari síwájú nínú ajá kan náà ṣiṣẹ́ lu ní tí àdókò bọ àwọn méjì wọ́n jẹ́ àtọ́ fífú ni àdùnnú àwọn méjì dùn sòyẹn máa ń wáyé dáadáa níbi yé na tó bá yẹ pé ìgbìyànjú oníkálukú bá ṣe ikú wọn lẹ́nu yẹn pé mo fẹ́ ṣe tuta hmm, kéde ìjà ìjà ìjà ìlíyà ìyẹn kọ́ ṣùgbọ́n lórí òdodo náà ìyẹn máa ń jà lórí òdodo kí ó sì kú lórí ẹ̀ tó dé bẹ́ẹ̀ pẹ̀lẹ́ àwa yìí pé káfà kan kó rí kan báyìí kí ni kejì mọ́ rí bẹ́ẹ̀ wáyé pé ntẹ́ nìyẹn rí tó rí pé á ah, kì í yí ìgbà ẹ̀kọ́ wáyé bẹ́ẹ̀ ẹnìyẹn kì í yẹn tóbi lẹ́yìn ẹ̀rí yẹn gan ẹ̀sọ́ náà sì ni ó tóbi lẹ́yìn ẹ̀kọ́ ṣe à ah, yóò tó wáyé láàrin wọn so eléyìí fa kíni ẹ̀ so ìmọ̀ nìyẹn tó di bẹ́ẹ̀ náà lówó bẹ́ẹ̀ na ní yìí bẹ́ẹ̀ náà ní kò kókó má ṣẹlẹ̀ ọmọ wáyé náà ṣùgbọ́n bá a ṣe máa manage crisis ni pé tí nǹkan bá ti ṣẹlẹ̀ láàrin mùsùlùmí kan sí kejì kí àwọn tó ṣẹlẹ̀ àwọn tó kílẹ̀ ṣẹlẹ̀ sí yẹn kọ́ máa wá àwọn mùsùlùmí yòókù kọ́ máa support òun lórí ẹni yẹn e abdulrahman abdulrahim kábdàwọn máa wá àwọn yòókù ẹ support lórí ẹ àbí kó wá ara àwọn yòókù kan wọn bá ṣe kó wá gbógun ti wọn no then kó dẹ̀ bá sọ àwọn nǹkan nípa ẹni yẹn táwọn ẹni yẹn náà bẹ́ẹ̀ ṣe mánéjì kódà pé kó mọ láàrin àwọn méjèèjì ẹ̀ máa bára wọn lọ òjò èsì so crisis kò sí kó mọ̀ ṣẹlẹ̀ kò possible òjò èsì láàrin àwọn afá ìmọ̀ ìmọ̀ dáàbì nílẹ̀ èdè ìgbé ah, ìmọ̀ èṣù irọ́ ní èṣù ìmọ̀ èṣù àní àwọn sọ̀hábà oríṣiríṣi oríṣiríṣi amáfa ẹ pé òbí àdélé kómi mọ́ rí kómi rí tọ̀hún ẹ̀rù kéńké fún yín láti fi ní àpèjúwe Aisha Umu Salama ó gbọ́ pé ẹnìkan á bìrì lọ́wọ́ yìí pé tóbi ní bá fẹ́ túrun tó bá fẹ́ wọ jánábà tó bá fẹ́ wọ haid tó máa túrun ó ní tó bá fẹ́ wọ ìwọ ilà rẹ̀ yóò túrun àwọn jánábà kò ní túrun ẹni ẹni bọ̀ abdullahi bùrù mú sọ pé obìnrin aṣọ túrun bá fẹ́ jánábà ẹ ṣe ooo àbímúsọ àwọn kí ló máa ń ṣe abdullahi bùrù mú òrì náà kò ṣe pa àwọn obìnrin àṣẹ kọ́ máa fa wọn ẹ kí gbọ́dọ̀ wọ Aisha àwọn afọ̀sọ̀rọ̀ òní ẹni tó bá ní fún anabi rọlọ òkú lé nìyẹn òkúrọ ni lánàá bá wí abúlé abúlé abá ti gba ẹgbẹ anabi rọlọ tìdẹ́mẹ́tìlì náà bá kú nìyẹn títí èsì ìyẹn máa wáyé ìmọ̀ ó máa ń bi ipò ó máa ń bi owó ó máa ń bi ṣùgbọ́n èyí tó dájú fún mùsùlùmí òdodo kó rí kíní yẹn lódodo títí kó má ṣe pé ìfẹ́ ẹnu ló fà ẹ̀ bẹ́ẹ̀ ká má lè kíní yẹn kó ẹgbẹ́ máa sọ báwọn ètò fún nísìnyí búrọ́nà náà búrọ́nà náà búrọ́nà méjì gbára wọn jà ó délé ìyàwó mi ìfáàt tí mo afáàtì wọn sọ́dọ̀ mi yẹ tẹ́gbọ́n ṣe wá sí yẹ afáàtì wọn afáàyò dá o kí ló dé ìbálẹ̀ mi nǹkan ẹ̀kan náà lè ó mú abá yìí ẹ̀wọ̀n kò sí àdámọ́ ni kíyàwó kó tẹ̀ lọ́kọ̀ àjẹlọ́kọ̀ kí ni dìé yóò fọkọ́ lẹ́ni ṣùgbọ́n èsì kí n tó ṣe nìyẹn níbi tí kìnìún yóò ṣe tóbi tó lẹ́mìí ọkọ á tóbi jù bẹ́ẹ̀ lọ lẹ́mìí ìyàwó wọn ni á fáwọn ṣé àfáàyè nìkan náà bẹ́ẹ̀ náà ni ìyàwó ẹ̀ náà ìyàwó ẹ̀ náà dáa ó ń spread niye, ó ń spread niye, wọn gbèsè mi jẹ pé Ibn Hajar àti Al-Aini wọn fẹ́ ọdún eh, Aini ó fẹ́ àbúrò Ibn Hajar ló fẹ́ níyàwó kìnìún yóò dọ́dọ̀ àwọn ẹni tá à sọ ìgbẹ̀dì láàrin àwọn afáàmì wọ́n jàdọ̀ tuntun ni eléyìí ṣe kì í ṣe kínní òdodo kálukú ni wọ́n rí wọ́n dẹ̀ kú sórí ẹ̀ so ó máa wáyé but ètò ìṣèpàtàkì gbé mùsùlùmí tí crisis bá ṣẹlẹ̀ a ní di ẹ̀kọ́ crisis management báwo lè ṣe manage crisis ó ṣe pàtàkì gidi gan yẹn ń ronú ètò ìṣèpàtàkì máa ń pàtó yẹn máa ń ṣe ni pé kó yẹn kẹ́sì Islam kó tóbi jù lórí ẹ̀mí mùsùlùmí ju ẹ̀tọ́ ẹ̀ tó wà lọ́wọ́ ọmọ ìyá rẹ̀ tó ń bàjẹ́ lọ tọ́yẹ́tẹ́ sí islam bá tóbi lẹ́nu wa ju ìdáfẹ́gbà lọ́wọ́ ènìyàn lọ àmọ̀tún yẹn sí i òtẹ́rẹ́ kí wọ́n fi tóbi jẹ sí lọ àní wọ́ọ̀rì àti wọ́ọ̀tìlẹ̀ ti rí nílẹ̀ lọ. last question bye bye. wọ́n wá gbà kájọ ọ̀sẹ̀ àwọn yẹn fún aláǹdẹ̀ẹ́gbẹ̀ ṣé wà láti láti gidi eh. àwọn kúkú kò sẹ́ẹ̀rì fún ibẹ̀ sí wa ìkókó à ń ṣeré ni. ẹ ẹ ń ta ilé ẹ̀sìn wá fún wa dúdú pẹ̀lú àpò eh, ẹ̀ẹ́dẹ́gbẹ́ pé tí a gbé àpò ẹ̀ wá sọ pé tí ẹ̀ máa sọ pé fẹ́fẹ́ ṣé ó yẹn tẹ́kùn ẹ̀ pé kí ni tí ẹ̀ máa máa fi. ìbéèrè mi ìdí nìyẹn o ó lè gbọ́ bèrè bèrè yẹ àkọ́kọ́ yẹ ti yé yàrá ẹgbẹ́ ìyàwó mi hmm, ní ó kó wọn lè rọ ní ah, ìyàwó mi ìyàwó mi ìyàwó mi ìyàwó mi báwọn kékeré ṣe lọ ìyàwó mi ìyàwó mi ìyàwó mi gbólóhùn yẹ kì í ṣe gbólóhùn ẹ̀sìn nìyẹn àṣà nìyẹn torí gbólóhùn ìyàwó ń tẹ̀sí Islam ó ní ní tá a túmọ̀ ẹ̀sìn but gbólóhùn pé àṣà wa a máa ń bá yàn ṣe o bẹ́ẹ̀ ṣíṣe wá dáa bí ò dáa àwọn àwò na àwọn àlọ́wọ́ kí ni Islam kí làwọn àwọn tó máa ń lò ní ìyàwó zawja ọ̀nà wo lè Islam máa ń gbà lo kẹ́límà zawja sọ́nà yẹn wà ń bẹ̀ tó bá wà ń bẹ̀ mùsùlùmí tí wàá ti síbẹ̀ àlejò zawja ìyàwó olè ń tó dá sí wípé ó sì kejì ẹni títí ní ẹ̀tọ́ ní ìwòwò ní ìwọ̀ ti sọ àwọn eléyìí bàbá ṣe máa ń lọ lẹ́yìn yorùbá yìí kò síbẹ̀ ǹjẹ́ èsì bàbá bẹ́ tọrọ ọmọ ká tọrọ pé a ah, ọsàn ẹ̀jẹ̀ fún mi ní mọ́mọ́ rẹ̀ lọ́la yàrá mi yàrá mi kò bá ẹ̀ ìlànà ìsìlámù mu kò bá mu rárá ìṣòro kẹ́lìmọ̀ ìdáwọ́jà yẹn kò sí nínú ẹ̀ a lè kò nítumọ̀ eré tá a bẹ́ nìyẹn ṣe kò ní kò ní nínú tó ti so á tọ́ pẹ̀lú náà mọ́tọ́ ẹ̀kọ́ bá fẹ́ tọrọ ẹ̀ á ní bábà rẹ̀ á alájà á pọ̀lẹ́ ẹ̀dá pọ̀lẹ́ ọmọ yóò béèrè ẹ̀ fún mi bẹ́ẹ̀ tọ́mọ àyàndá náà kò sí sọ di gbẹ́gbẹ́ gbà tí wọ́n á fẹ́ bẹ́ẹ̀ o aha ó dìgbà tọ́mọ ẹni tó bá tó bàlágà á tó lè mọ equals to ṣe positive ní àbí negative tó bá bàlágà lọ́wọ́ ni ah ṣẹ́yìn lọ́wọ́ ẹni pé ah ah ah ẹ̀rọ bẹ̀rù lẹ́yìn ọdún mẹ́wàá tàbí ra bọ́bítà ra mílò yẹ ẹ̀ sọ́dá kọ́ nìyẹn kò gbà kò gbà náà nìyẹn kò sí nǹkan tó kọ́ pé ákídù gan á dilé rẹ̀ ní táìmù yẹn ṣùgbọ́n a lè tọrọ ẹ̀ lọ́dọ̀ àbá rẹ̀ jí náà sọ́dọ̀ bàbá.